والصلاة والسلام على المبعوث رحمة للعالمين وعلى آله وأصحابه وعلى كل من سار على دربه إلى يوم الدين adúpẹ́ púpọ̀ أبا ọlọ́run ọba ọkọ̀ tí ó kẹwa pẹ̀lú ọba tó ti là wá kúrò nínú àwọn oríṣiríṣi àwọn ilé ìlú ti kó oníkàlù tó wáyọ. ọba tó ti ṣàwọn oríṣiríṣi orí tó pọ̀ oníkàlù kó wá. èyí tó hàn ní àtẹ̀lé òjò pamọ́. ẹ̀rọ pẹ́ láwọn ọba náà. ẹjẹ́ ìdíkòkò sọba kan tó lẹ́tọ̀ọ́ pé kí a tún máa jọ́sìn fún ilé òjòjò àdúgbò ọ̀kan náà wà ọlọ́run náà ní aláàánú lórí àlámọ̀lé wa apáwà ọ̀kan kankan nínú ọ̀rọ̀ ara wa á ń pèlè tàwọn ọmọ àbísí àbú àbítàwọn ẹbí wa àbítọkọ wa àbítàwọn òbí wa ọ̀nìkan náà lẹ́ni kápá ẹ̀ ká gbogbo tí ó ṣe wà àti táwa náà pa ṣe ẹnìkan tó lè bá wa tó kó bá wa yanjú ẹ̀ tó lè kápá bíbẹ̀ táwa Àdárí gbogbo alámọ̀lẹ́wà tọ́jọ́ ẹ̀, ọ̀nà àlágbẹ́kẹ̀lẹ̀ na Òtí lè kan pátá ti mara wá ṣọ́, ẹ̀tànjẹ́ lásán ní ibi tá ti mara wá ṣọ́ ọlọ́run kò wa, ibi tá ti mara ṣọ́ ọlọ́run ṣọ́ A A mọ́mọ̀ gbogbo wa ẹnìkan fi tọ́lọ̀ àwọn ọmọ gbogbo ẹ̀dá láyé àbẹ́lọ́ àwọn kọ́bọ̀ àtẹ̀lẹ́ kọjọ́ ní ẹ̀fọ́ àwọn èyí rí àkọ́kọ́ tí wọ́n gbà mú ẹ̀nà làwọn bẹ̀rẹ̀ kó jọ kó ṣàánà o kò ṣe wá lẹ́ni rí ó tún ọkàn wa ṣe bákan náà kó tún ìwà ọwọ́ wa ṣe ó tún ṣe níṣe

ọlọ́run jàwáyà eléyìn náà ó kò sí ìtò da nínú ẹ̀ ọ̀dá gẹ́yàn kan já sọ́lọ́run ó máa wá já láàrin wà sáwọn èèyàn dáadáa ni kò já gẹ́yàn já sáwọn èèyàn kọ́ máa ròyìn ẹ̀ dáadáa láyé tó dá bá tó dá lónìí aníkájọ owó ayà kan nínú alkùnrán gbogbo wa la ní bùkátà gbogbo wa la ní ń ń fẹ́ kọ́lọ̀ ń kọ́ bá wa yanjú òṣèdá kan lórí ilẹ̀ ayé tí kìí ṣàjúà kódà àwọn tí gbà gan tí wọ́n mọ́ lọ́n lọ́lọ́ àwọn pàápàá wọn ń ṣùgbọ́n tọ́lá náà sọ fún wa nípa àti tiwọn ni pé tẹ̀ lọ́dọ̀ ọlọ́run pàápàá ọ̀sẹ̀ nínú àjọ àti kèfèrí lè ṣe ilé tó lè rọ́nà kọjá lọ́dọ̀ ọlọ́run ó ní ìgbà tí wọ́n bá bú ilé ní àfẹ́lùkú gba àfẹ́sì bá ṣàbọ̀tún fún kèfèrí kó jẹ́ kírùnkírùn jù bẹ́ẹ̀ lọ tó bá fi lè tún fún fọ́lọ́n pé alágbájá pò sí sí ọlọ́n bá mi mú ó jà bá mi ló ṣàbọ̀tún fún mi ní àfáà náà fake money ọlọ́run dẹ̀ rí o ẹkùtù wọn náà ti bá lójú náà ò mọ́ wé jẹ́ ti káájú ṣùgbọ́n tó fi tó bá ti àtọ̀ sílé yẹn ọlọ́run sílẹ̀ fún gbígbàdúrà kalẹ̀ fún gbogbo ẹrú tó bá ṣàbòsí ìgbà tó yàtọ̀ sílé yẹn ilẹ̀kùn yẹn sì ìtókù ló ṣe kalẹ̀ kì í a máa wá ń ṣàdúrà ń jẹ ọlọ́run ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ náà kọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ àdúrà tó ń wí kì oníkàlùkù á máa ronú pé kò gbà wọ́n náà tún sẹ́lú ní àtúnṣe rẹ̀ pé àjọ ẹ̀tún kàjọ àfihàn onímọ̀ tó lè ṣe oníkàlùkù wa ń lálà sí lórí títàjúà títàjúà a? títẹ́ ọlọ́run òdẹ̀ ibi ṣàjọ́ lónìí tàbí bá

tàbá ti jẹ́ ìpè káyà máa fojú ta fàáyìn tó rọ́pù náà fánàná jì àpọ̀rí rọ́pù náà fánàná jì sọ́nà ọba wá jì tàbá ti jẹ́ ìpè káyà máa pariwo ọlọ́run ó ee sáníwáwò ká máa fojú ta ìrẹ́lẹ̀ inú kọmọ̀lá ilé ìtàn àwọn mùsùlùmí kan náà ti gba ìrẹ́lẹ̀ o tí àwọn tí wọ́n ń ṣe yẹn tó yẹ kó jẹ́ ní lọ́dọ̀ àbòsílẹ́dá àwọn sàánà kan lọ bèèrè bẹ́ẹ̀ lọ́dọ̀ anábìsọ̀rọ̀sọ̀rọ̀ pé ọlọ́run ọba ṣọ́nà rẹ̀ sí ní kò lè ti gbọ́n tàǹtà àti tábà pàdé àbọ́lọ́run ọba túnmọ́ wa tàbá pé kò ní ti ta kákànrọ́ra pé jẹ́jẹ́ ó ti gbọ́n tàǹtà ọmọ wa ní káànábì sọ fún àwọn tó wá béèrè béèrè ìlú yẹn sọ́ọ̀mọ́ àtọ̀ wọ́n ilẹ̀ sọ́dọ̀lẹ́kà ìbáàdì àní wọ́n ní àpàrí ilẹ̀ láàrin ẹrú tó bá wá béèrè lọ́wọ́ ẹ̀ nípa ìní ọlọ́run sọ fún wọn pé ọlọ́run ọba ẹlẹ́bí tó lè máa bẹ̀rẹ̀ sí ìrúlé nínú làákàjẹ́ ìṣú tán àwọn àyà ń tẹ̀ ń kà ní takora wọn ìbẹ̀ sọ pé àmì tó máa ń fi sàmà rí ìbẹ̀ tó fẹ́ lókè sọ́mà kejì náà lẹ́ ẹ̀kọ́ ọlọ́run ọba yín ó ti ṣe wá jẹ tó súnmọ́ láwọn àgbàlagbà náà sọ pé súnmọ́ wájú kájọ ọrùn wa lọ tó bá ń tó akọrọ̀bù ilé ìmìn àbúlé wa rí ó súnmọ́ wájú kájọ ọrùn wa lọ báwo ló ti ṣe wá súnmọ́ wa tẹ́ẹ̀lẹ̀ sọ pókè sọ́mà kejì ló tẹ́yìn ìyẹn súnmọ́ ọlọ́run fúnra rẹ̀ ló ń súnmọ́ wa níbi gbígbọ́ níbi rírí dáàtù ẹ̀ gangan ni òsí láàrin wa òfúnra ara rẹ̀ tó ń ọba tó ẹ̀ gangan ní rírí ẹ̀ táàdì ogun

ìtumọ̀ ipé ó túnmọ̀ wà nìyẹn kò sí ń tàà tọ́tọ́lọ̀ ògbọ́ kò sí ń tàà títọ́lọ̀ òrí ọlọ́nìká náà ti já àmì nìta lọ́dún sọ́lọ́lọ́ àmúsọ̀nà kò wọ́n lọ́wọ́ bá nke wà fọ́dẹ̀ ní títí òkú sẹ́gbẹ́ òní ìlú púpọ̀ tó ń sọ fọ́lọ̀ tó ní sà lọ́dọ̀ ọ̀rọ̀ ẹni sẹ́gbẹ́ tó tó àlẹ́gbẹ́ òní ìlú púpọ̀ láti ọwọ́ báyìí fún máa tó ń fẹ́ fọ́lọ̀ ó jẹ́ sọ yẹn kó tó rí ọlọ́run tí wọ́n tó fẹ́ sọ ó tó wá dàjà tó wá sọ kó tẹ́wọ́ alẹ́bìsọ̀rọ̀ sára ní ọlọ́run a máa tí na náà fẹ́nà rẹ̀ bí ìrúkọ́lọ́ a máa bínú tí èèyàn bá kọ̀ láti pè é tí èèyàn bá wá fẹ́ pé yẹn ò wá kù káàtà kó wá agolé ọlọ́run pàdé fún mi náà ẹfún ló fún mi ẹfún mi fún mi ní you must give me ah àti wọn ẹ máa pé yàlágbájá yàlágbájá tó ti ń wò fọmọ yìí nọ́mà o tó tó bá nọ́mà irú ahọ́ bẹ́ẹ̀ ni ọtí títò pé ọba tó dá wa kọjọ́ òní sọmọ o kọ̀wá wo láàrin ẹ̀dá tẹ́jà láàrin ẹni tó ń tọ̀ tó ń ṣègbọ̀nsẹ̀ síra wọn tí ọba tó ní ayé àtọ̀run tí nínú tó dágbọ́n wà tí kì í ṣègbọ̀nsẹ̀ lọ́dẹ̀ ń jẹ̀bi tí wọ́n kí ń jẹun lọ́dẹ̀ ń jẹ̀bi àwọn màdéka ọlọ́run tó dẹ̀ pé nínú àwọn pólọ́tì ọlọ́run nìyẹn nínú tọ́lọ́ pọ̀ dá nìyẹn kí ló wá fẹ́ sọ ń pọ̀ ọba tó dá àwọn ilé yẹn wá wù àwa láàrin ara wa lásán láàjú bá ti wà yìí lọ ẹgbẹ́ tàbá sùn lásán àlè falala tàbá jẹ ẹnu wà lè máa rùn tàbá jẹ wàhálà tí a bí a wá máa rùn la hawla wala quwwata illa billah kí wọ́n wá kéèyàn di yẹ tó yẹ pé inú jẹ̀fẹ́ lè nídìí sí gbogbo inú ṣe lè bí ẹ̀ kára ìjọ̀wọ̀ kan ló kù díẹ̀ ká tún jùmọ̀ lónìí ó lè pa mi lẹ́kùn ọlọ́ èèyàn séèyàn ó lè fi àìkẹ́ ẹ̀dá ẹgbẹ́ láti gbàtẹ́ ní ẹ̀tọ́ ọlọ́pọ̀ ọdún mẹ́tàlá títí tí ẹ̀yìn ẹ̀dùn péjọ títí lórí pé ó fi bíbá rò kọlu ó fi ń sàrìkì ó fi kọlu ọjọ́ ẹ̀ ó dẹ̀ wọ́n náà ó dẹ̀ dúró di pé mo má sá lọ kó dé kó bẹ̀rẹ̀ onítìyín dẹ̀ dé ìbínú ló bá dé kò tiẹ̀ gbálà yìí àwọn èèyàn fẹ́ má bá bẹ̀ ó fà bọ̀ yọ̀ká ó gbé oní police station ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ wà káyín ní ọ lórílẹ̀-èdè ìlú ti ṣẹlẹ̀ ọ from police station ló bọ̀ lọ jù sí ọ̀rọ̀ ẹ̀ padà sí kíkú ọwọ́ wà lẹ́ títí títí àwọn ìpè káàkiri kọ́nà kó jọ kó wá orílẹ̀-èdè wa jà tuntun pa orílẹ̀-èdè tí wọ́n ṣe ìjọ abáyé níbi máa fi àwọn kírísì kan palẹ̀ tó máa wá níbi sí ọ̀ràn tó dágbára tó lè ṣokùnfà ìpínlẹ̀ ọlọ́run kó ti di orílẹ̀-èdè yàtọ̀ sẹ́ni tó ṣokùnfà àkà ẹnìkan ẹni àwọn àbẹ̀ títí títí tó fi péjọ sí díẹ̀ láti ọmọ ọdún mẹ́tàlá láti tẹ̀sí díẹ̀ ọdún. gómìnà kan tó ń wá parí ọdún mẹ́jọ ẹ̀ wọ́n kàn wá ń lọ sí àwọn bísí káàkiri ló wá ní kọ̀ọ̀kan ti ẹ̀dá náà àwọn èèyàn wọn táwọn ti pẹ́ ló kàn kan ti bàbá yẹn ọmọ ojú òní ìdí bàbá yẹn ìyẹn ló padà wá rí ìlú rẹ̀ ṣùgbọ́n kó tó rí ìlú ó béèrè kí ló ṣẹlẹ̀ ìgbà tó narí ìlú pẹ́sẹ́rẹ́ǹtì

ẹ̀dá fẹ́dá o torí kó mọ́nà wọ́n ti ẹ̀ pẹ̀lú kẹ̀kẹ́ pẹ̀lú bíbáìrò ìwọ́n ti ẹ̀ wọ́pọ̀ tó ọ wà wọ́pọ̀ tó ń wà ta ló bá bèèrè lẹ́ẹ̀ká wọ́n mú kíkiri ìhùn lọ sùn ní ohun tí kíní ìbàrò ló fi ń ta kíní kiri inú wa jẹ́ tẹ́lẹ̀ tó ti káyà lókè tẹ́lẹ̀ kó dẹ̀ dé kó dẹ̀ pé níṣe ló tún padà jẹ́ sábàbí sọ́dọ̀ lọ́lá ó tún wá ẹwà kàwé àwẹ̀ ìdára ní ara wa jápàdà nígbà púpọ̀ ọlọ́wọ́ ní òun náà súnmọ́ wa láti gbọ́ ń òun ti tàn àti dáwà lóhùn ṣùgbọ́n má jẹ̀wò rè gbogbo àjọ àtẹ̀yìntì láti ọ̀tẹ̀ lẹ́ẹ̀rí gbàdúrà àtàwọn tó ń sọ fún fáwọn náà ṣàjọ àwọn òrí tẹ́jì kí ló ń ṣẹlẹ̀ tẹwàá rò pàjọ àwọn wà ó jẹ́ jẹ́

ọlọ́ni kọ́lé yẹ ṣe ìbú ní wọlé ìpinnu láàdáhùn yẹ ìṣèlú ọlọ́ni ẹ kọ́kọ́ dáhùn tó náà bèrè lọ́wọ́ ẹ jẹ́ sí ọlọ́ ẹ máa kí n láti pẹ́ ẹ mójú tó àlọ́ yìí ẹ máa ṣe dáadáa táwọn ẹ jẹ́ sí ọlọ́ ẹ jìnà tó wà bàjẹ́ tó bá ti ọyún jẹ mọ́ tó bá mú sí ewu sí mọ́ tó bá ń jalè ìjalè mọ́ tó bá ń parọ́ ìparọ́ mọ́ tó bá ń ta tẹ́tẹ́ mọ́.

kó ba lè rí ìyọnu ọlọ́ arọ̀ṣìmọ́nà yẹ kámọ́ mọ̀rọ̀ fún un gbogbo ẹni bá ti tó ti sàn ní wọ́n lè kí bá ẹ̀dẹ́rù pàpọ́tà sí Zakariya ní jẹ́bìnà tí wọ́n lọ́nà ápùn ní tó àrùn ìkàwọ́ bí Zakariya wọn tó yàn ní kí wọ́n náà padà sórí mi mi ò ní ṣàjọ àkópadà wá sí ìdí nígbà pé mo ṣe ń fi ẹwà dáhùn wà jẹ́ mi ìgbà tó máa wá dáhùn sí ni ìmọ̀ ẹ̀mí ká ṣe retí ó ti dàgbà ó ti dé ó dẹ̀ fi ṣe di ọmọ ara òfin mọ́ ìjọkùnrin ìyàwó òtútù mọ́ ogójì dé báyàwó ó dẹ̀ tún pé ọlọ́run ní stéèjì tí ẹgbẹ́ yẹn jákàn pé ń sọ nígbàtà ti pé títí nígbàtà lè ṣe tí ò ti dáhùn ẹ̀jáde bá jọ àti ìṣe káwá tó lè mọ́ rárá o ó rántí fọ́lọ́ ní àgbọ̀dọ̀ jákàn òfin ẹ jẹ́ kí rọ̀ mọ́ ẹ má bàa já ní ilé ìlú yíwọ́ nǹkan ní ọmọ

àwọn yẹn fẹ́lẹ́ máa fi ṣàkàtọ̀ lọ́sọ̀dọ̀ ọlọ́run ọlọ́run wọlé àtúbọ̀rọ̀ opportunity ìdìnnà mi ṣe ọlọ́run gbàdúrà sí ìjọba sí ìṣáájú mi ọlọ́run wọlé àtúbọ̀rọ̀ opportunity òjò mi ò já ọlọ́run ṣáájú mi mọ́fara ni mí nǹkan yìí lágbára gbogbo dáadáa yẹn ọlọ́run wọlé pé kìí ṣe pé mi náà ti yó èmi náà ní bùkátà pèsè pọ̀ lọ́rùn mi mọ́pọ̀ ilẹ̀ tí ọba tuntun lọ́dọ̀ mi fara gbogbo dáadáa yẹn ẹ̀sùn máa sọ fọ́lọ̀ ó ṣe gbà nǹkan lọ́dọ̀ ọ̀rọ̀ lẹ́kẹ̀ rí oníkàlùkù dá lọ́ra yìí ìbàjẹ́ oníkàlùkù ṣe lọ́ra yìí obìnrin ní kọ́lọ̀ sí ìdí ọ̀rọ̀ ní òde sí ìbẹ̀ tọ́lọ̀ nípa kí ni tọ́lọ̀ fi ti ní kàmíjà dáhùn kúrò nínú ọ̀rọ̀ ẹ̀sẹ̀ náà ìtọ́lá dọ̀dọ̀ oníkọ́lọ̀ wọn bá pàṣẹ kò tẹ̀ láyé ọlọ́run tiẹ̀ ó jẹ́ pàṣẹ bá ti di kí yẹn ó lẹ̀ níbẹ̀ ó yà wá àti ara ìlú ìlú jáde àtijọ́ náà lè nà àti ilẹ̀ fẹ́ wọ̀ ọ́ ìkẹ́ táyìlá lẹ̀ ní àwọn máṣe máṣe máṣe lọ́lọ́ ní ká máṣe ọ̀fẹ́rẹ́ ìjọ́nà àbàtà àwọn ọ̀gára fún wa tó lédè kó là wá tuntun wa ṣe ń ta kù sí tó ti pè nínú ọ̀rọ̀ ọlọ́mọdé dẹ̀rọ̀ wọ̀ ìlú wa mọ́ ọlọ́run jẹ́ kí mọ́ọ̀lì jẹ́ ká lè tẹ̀lé àwọn òjò ọlọ́run má jẹ́ kọ́kàn wá lé lékè mi wá rọ̀ láti lè ta òjò ọlọ́run bá mọ́ dábàá tí wọ́n ń ṣe bẹ́ẹ̀ náà wa nípa olorun ba mo dabaa n se bee rẹ̀ اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداءك أعداء الدين وانصر إخوانا من في كل مكان وصلى اللهم وسلم وبارك على محمد وعلى آله وأصحابه وسلم